àwọn obìnrin tí ẹ rí yẹn náà ẹlòmíì ń bẹ òun nìkan ni bàbá ẹ bí obìnrin sì ni òun nìkan bàbá ẹ bí obìnrin sì ni ẹ wá ní kó má yọjú sí wọn láà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ ẹ má ja okùn ẹbí bí ẹ ṣe fẹ́ jókun ẹbí tiyín náà ẹ má já táwọn ìyàwó yín náà akálàṣe wọn gbọ́dọ̀ gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ ah, ẹ̀gbọ́n mi kan wà báyìí nǹkan kan báyìí ṣẹlẹ̀ sí wọn ó yẹ kí n lọ kí wọn nínú iṣẹ́ táwọn ọkùnrin wa ṣe náà ni ẹ̀tọ́ wa lérí wọn náà ni mú lọ kó lọ lọ kí wọn kọ́dọ̀ ojúṣe tó bá yẹ kó ṣe tọ́lọ̀ bá bù ọ láṣìírí kún lọ́wọ́ lórí àwọn ojúṣe yẹn láti lè jẹ sílátán lè rọ̀hìn kó náà ó lè da okùn ẹbí tiẹ̀ náà pọ̀ yorùbá nabi sallallahu alayhi wa sallam anabi la yadkhulu jannata qati'ur rahim ẹni tí bá ń já okùn ẹbí ò wà lè jẹ́ náà anabi ọ̀sọ́pọ̀ ọkùnrin nìkan obìnrin gan tí ń jókun ẹbí ẹlòmíín bẹ nínú fámìlì wọn ti gbàgbé ẹsà fún wọn lẹ̀ ẹsà fún wọn lẹ̀ torí kò sí kankan tí wọ́n ń dá sí àṣọ pé ká dá sí pé wọ́n fẹ́ sòkú nínú fámìlì kan ṣùgbọ́n àwọn tẹ́sìn náà gbà wá láàyè ká dá sí nínú ẹbí jẹ́ kí ìyàwó rẹ̀ náà mọ̀ dá sí ṣùgbọ́n pẹ̀lú ṣẹ́rìtì pé kó gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ ẹ̀ bọ́lá wọn bá ṣe tó ọlọ́run ọba ní wàtàkù lọ́hàlẹ́dì tàṣà alúnàbí wal arham ẹbẹ̀rú okùn ẹbí ẹ má jẹ́ kó já látọwọ́ yóò ọkọ torí pé ó níyàwó ìyàwó wá sọ wípé àwọn ò lẹ́kì bí má mi ṣe wá bọ̀yàwó ń sọ lójú ọkọ pé mi má mi ara àwọn ọmọbìnrin míì dá máa ń sọ pé àwọn bẹ lọ́hùn táwọn bá má kọ́lọ̀ ń jọ kọ ìyá ọkọ àwọn ti kú káwọn má ba nílé ọmọ káwọn lè gbádùn ọlọ́run ó gbà bẹ́ẹ̀ yóò sì gbà bẹ́ẹ̀ lórí ti àwọn ọmọ tiẹ̀ náà bó o ṣe ń ṣéhùn náà ni àwọn tí ó níyàwó ọmọ tiẹ̀ lọ́la náà àwọn náà ń ṣe ìkọ́lọ̀hún ó ti yán kà rẹ̀ ẹ ò gbúdọ̀ já okùn ẹbí ìtòkùn ẹbí fẹ́ ìnìká àfẹ́ ṣe ni pé ó fẹ́ so fámìlì méjì tí wọn ò jọjọ jẹ́ kan yóò so wọ́n pọ̀ bìlìmùsọ̀ harọ̀ ẹ rí ọmọ ìyá dáadáa mi bá rí ìyá ìyàwó rẹ̀ ìyá ìyàwó rẹ̀ ọmọ fà káàkiri kódà àna mi wọ́n ó ṣe àdúrà fọ́kọ ọmọ wọn dé pé wọ́n jẹ̀ tó fẹ́ gbàgbé ọmọ tí wọ́n gan níbi tó dáa sí àwọn àna rẹ̀ sí ẹ lọ ka dáadáa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Khadija ti kú ti pẹ́ dánábí bá tún pa ẹran yóò tún ní kalọ́bọ̀ òun fún àwọn fámílì Khadija kan fún wọn lẹ́ran kí ló dé torí pọ́ fẹ́ mọ́ bẹ̀ ẹnu wípé anabi sallallahu alayhi wa sallam anabi fẹ́ Maria kìbùtíyà ìyàwó àgbà Hajar yẹbára kìbùtíyà ní ara Misra ni nígbàtí àwọn èèyàn fẹ́ lọ anabi náà sọ̀kan bọ̀ ẹ́ sí ìlú Misra o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ará Misra o torí pé násábù ń bẹ láàrin wa àti jánà ó ń bẹ láàrin wa ẹ wo ń rí fáàsí ọ̀rọ̀ ànábì Ibrahim ibẹ̀ ní bàbá